يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الله تعالى وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إلا إن الذين تعبدون من دون الله لا يملكون لهم رزقا فاتقوا عند الله الرزق واعبدوه واسجدوا له إليه ومن هذه الأساليب يا عباد الله استثبات ظروف إذا من محافظة عقولهم أحيانا قال الله تعالى ولقد آتينا إبراهيم رشده وكنا من لعلهم إليه يرجعون وتحمل قوم إبراهيم عليه الصلاة والسلام لأبنائهم وانتصروا لآلهتهم قالوا من فعل هذا لآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أشفعت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا واسألوهم إن كانوا يفتحون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نقصوا على رؤوسهم لقد علمت ما هؤلاء يفتحون قال أفتعبدون من دون الله ما لا ينفعهم شيئا ولا يضرهم أبتشم ولم تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وقال سبحانه وتعالى فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنتقون فراغ عليهم ضربا باليمين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم لله وحده adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ti wá ní mùsùlùmí kí ọlọ́run ọba kí ọmọ tàbí kí á kú sórí ẹ̀sìn islam àdáwò tí báyàn ti fi fi ẹ̀sìn islam sílẹ̀ lọ́ọ́ máa ti nǹkan bí kí ọlọ́run ọba kí ọmọ tàbí ọjọ́ ìnùkọ̀ kan wá nílẹ̀ ó sì lè kí á lè ṣe islam níbàámu sílẹ̀ àlẹ́ bí wọn Muhammad tó wa ìkẹ́ àti ìyẹn náà kí máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàkáàdà rẹ̀ tí wọ́n bá lò dà. àti gbogbo àwọn ẹ̀sìn ará tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbẹ́ni àkókò yára. ìbẹ̀wò náà bá ọ̀dọ̀ owó ìní àti ẹ̀yìn. torí pé ẹni tí ó ní ọjọ́ ìgbẹ́ni àkókò yára tí ó rí rí jẹ òun náà lẹ tó bá bẹ̀rù ọ̀nà ọ̀nà ọ̀pọ̀ sàkáàdà ọ̀dọ̀ ilé ayé wọn bá níbi àádẹ́m tí bẹ́ẹ̀ wọ náà òun náà yọjú ọdún ìdàkìyàmù. nígbà tó ti dé kò ní sí àbòsí kankan níjọ́ náà lọ́hùn. bí kò ti dé ẹ̀ńtọ́ bá bẹ́ẹ̀ wọ náà ọba yóò rírì ẹ̀ńtọ́ yẹ ti dé ó ti tó wò ó nílé ayé tọkọ tí kún títọ́nà ọ̀rọ̀ ìbàkánì wàtálá irú ẹni bẹ́ẹ̀ òní yóò jẹ́ ìyókù yọ̀nà bàbí ọ̀là kó sànù ìgbọ̀nà wa níbẹ̀ nípa ọ̀rọ̀ yìí tí à ń bá lọ láti ìjẹjọ lórí ọ̀rọ̀ anábìwọ̀ ibrahim alẹ́kẹ̀sọ́lá mọ́tẹ́lá ni ó ti di àwọn èèyàn rẹ̀ padà sí lọ bàbá rẹ̀ àti ẹgbẹ́jẹ olórí ìlú wọn ìṣọ́nà lọ́hùn tí ojú ọ̀nà kí wọ́n fi ẹbọ sílẹ̀ kí wọ́n máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo kí wọ́n má da orúkọ pẹ̀lú ọlọ́run kí wọ́n má gbára lé nǹkan míì kí wọ́n má wọrí fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá wọn subhanahu wa ta'ala. onírànà àgbìyànjú onírànà anabi ibrahim ló ti lérí àwọn àjọ rẹ̀. onírànà ojúgbọ́nà tọrọ fi yéèyàn iná ló ti lò láti lè jẹ́ kí ọ̀rọ̀ yé wọn pé nǹkan tí wọ́n ń gbára lé tí wọ́n ń sìn yàtọ̀ sí ọlọ́run bá wọn subhanahu wa ta'ala òtún bá tẹ̀lé olórí kan tí ó ti fún adílé ayé yìí lọ́wọ́ sì tó tọjọ́ kéde àgbéyàmà kò sí orí kan tí ó ti fún wọn. lárojú padà sí anábì ibrahim alẹ́bí sọlá tó sẹlẹ̀ tó fi fi àwọn àjọ rẹ̀ kò náà ní pé ọjọ́ kó yé wọn tí ọlọ́wọ́ bá nìkan ní agbára gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ ó ní ọba tí yóò ó ní ọba tí ó lè ṣe gan fún yàn. ṣùgbọ́n nǹkan tí wọ́n sìn kò ní agbára kankan ọ̀lẹ́ni kò lè sàǹfààní fún rẹ̀ débi pé ó sàǹfààní fún ẹlòmíì tọ́yàtọ̀ sí i. ọlọ́run bá ti ilé ìwá nínú ìbáyé nínú àríyá lùkọ̀án lára arú ẹ̀ wọ́n lè tọ́wà nínú sọ́ọ́tù ṣọ́ọ́rà ọlọ́run bá sàhán wà dáná sọ fún anábì wa muhammed sọ́kọ́lá àlùfẹ́ ní eré anábì tó máa kà fún wa nípa anábì nígbà tí wọ́n bá bàbá rẹ̀ tó bí nínú àti àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ yìí pé ewu ní àwọn nǹkan tẹ̀ ń sìn yìí kí ló já má. wọ́n wá fún lẹ́sì níjọ́ náà lọ́wọ́ yìí pé ọ̀rọ̀ yìí ọ́ nì nítorí bá ń sìn yìí bá a ti bá àwọn bàbá wa tí wọ́n sínú kí wọ́n tó bí ọ̀la tẹ̀sẹ̀ gẹ̀ẹ́dì àwọn kìfìrí náà ti máa ń sọ àti àwọn atọ́jà tí wọ́n pàlẹ́yìn wọn lónìí náà kọ̀sẹ́rì kankan tí a máa mú wájú pé ìta àjogúnbá nù ìta sì máa tèlù ọ̀nà ìgbésí tí ọ́ ló fi ń béèrè ó ń béèrè bẹ́ẹ̀. Ànábì Ibrahim Alayhi Salatu wa Salam ọwọ́ wọn lè sè é nǹkan tẹ̀ ń sè yìí tí nígbà tẹ bá ń pè é tẹ̀ ń wárí fún ìjẹ́ ló kọ́ tẹ̀ ń sọ bí. Nǹkan tẹ̀ ń sè é sọ́nà àǹfààní kankan tó ń ṣe é fún yín ó sì tó lè mú òpin àwọn àjọ rẹ̀ ebe yìí pé gbogbo ìtọ́ǹtọ́ ọ̀fẹ́ àní kò sí ìgbàgbọ́ kan wá pẹ̀lú ìlú pé ìta bàbá lọ́wọ́ àwọn bàbá wa ń ni àwọn bàbá wò ní máa ṣe é. ibrahim sọ fún àwọn èèyàn rẹ̀ yìí pé ọ̀tá lọ́jẹ́ ìṣẹ̀lẹ̀ wa ní ọlọ́run ọba èyí tọ́jọ́ títí ni ọ́n máa ń sìn mo lọ́ba tó dá mi. ẹ̀yin lẹ dá àwọn nǹkan ìtẹ̀ ń sìn yìí fúnra yín lẹ fọwọ́ ara yín tẹ fúnra yín lẹ lọ gbé irin lẹ́tọ́ di òmù lẹ́tọ́ di kẹtẹ́ ń sìn yàtọ̀ sí ọlọ́run lọ́wọ́ sùpàdé wọ̀ dáhàlẹ̀. ṣùgbọ́n ọlọ́run ọba tí ọjọ́ títí ẹnìkan ọ̀dà tó dá gbogbo nǹkan tọ́jọ́ títí náà ni ọ̀tọ̀ ọlọ́ọ̀ba èyí tọ́jọ́ sí pé oníṣèjẹsẹ̀ mú fún mi olè ní ọba sí. tí àlàáfíà tọ́ba ti kún sí fíafíà náà tọ́já sí pé ara ní ọ̀yá kọ́sẹ́ tó lè wò mí sà ju ọlọ́ọ̀ba yìí náà lọ. yàtọ̀ sí èrò ẹlòmíì pé parasitọ́ nílẹ̀ yorùbá yìí pé àfikẹ́ fi ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ́ lọ fi àwọn àgbà torí pé àwọn àgbà wọ́n ti wọ́n ti ti lórí ànábì ìmọ̀ràn fún sí rinlẹ̀ báwọn àjọ rẹ̀ yìí pé pọ̀tẹ́ntì wò yẹn sàn ju ọlọ́run bá wọn ti fàá nà owó pọ̀tà nà lọ. ó sàlàyé agbára ọlọ́run ó sì jẹ́ kí wọ́n mọ̀ ìkájára ìtọ́já títí tí wọ́n ń sìn ọ̀kájára láti ṣe rẹ̀ láǹfààní débi pé yóò wá ṣe ẹlòmíì láǹfààní. làrújú gbẹ̀nà tí ànábì ìkọ́ ìmọ̀ àlẹ́ ìsọ̀lá tó tún bá àwọn àjọ rẹ̀ lò láti pè wọ́n padà síbi ìmọ̀ sin ọlọ́ọ̀bá nìkan tótó ní máa jọ orogún pẹ̀lú ọlọ́run ní máa gbára lé nǹkan míì ní máa máa ṣe àtúrọ̀ àbí ìmọ̀ ṣe àrìmọ́lẹ̀ kí ni wọ́n máa gbára lé yàtọ̀ sí ọlọ́ọ̀bá wọn sàhánà wà sàhánà. ó ní pé èyí tẹ̀ ń wá tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di aláìmoore tọ́nà ọba lónìí tọ́tọ̀ wọ́n ti dàkúdà kí èèyàn máa ń dọ́gba sí ni àbáwájẹ mu kọ sí ọwọ́ ẹnìkan tọ́wọ́ àjọ náà lọ́wọ́ sọ hàn wọ́n dáná lọ. ànábì ibrahim aleyhi sọlá tó ń bẹ̀rẹ̀ ọlọ́run tí ọ̀rọ̀ rẹ̀ yé wa nínú sọ́rọ́ tó láǹkẹ́ bò kékeré ànábì tó sọ fáwọn àjọ rẹ̀ nípa ànábì ibrahim nígbà tí ó dojú kọ àwọn èèyàn rẹ̀ wípé ọlọ́run bá nìkan ní kẹ́ ẹ máa ṣe ọlọ́run bá yìí ní kẹ́ ẹ máa bẹ̀rù èyí ló lórí fún yín ní ayé àtọjọ́ gbèdé àgbéyàmà kẹ́ ẹ má bàa jẹ́ ní ìyà ní ayé yìí tọ́wọ́ tó di ọjọ́ gbèdé àgbéyàmà kẹ́ ẹ má bàa wà nínú ẹni tí ó ṣe àdánù lọ́jà tó dé kò ní sí pé kí n padà sílé ayé láti wá sí àtúntì máa gbogbo àwọn tẹ́tẹ́ kójọ tẹ́ǹsìn yàtọ̀ sí ọ̀nà ọ̀rọ̀ yìí òòsà wọn sì ẹ̀yin lẹ́kọ̀ọ́ ara yín jẹ́ lẹ́fún wọn ló kọ́ kò sí síjẹ́rì ìbejì ẹ̀yin lẹ́gbẹ́ ẹlẹ́gbọ́ di eré ìbejì. gbogbo àwọn tí wọ̀nyí àdápa wọn lásán ni kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀ lẹ́rìí kankan bẹ́ẹ̀ lè mú wá lè lórí wílé ẹ̀ka wò ó nínú làákà yìí àti àwọn bàbá yìí lẹ́sẹ̀ wọn lẹ́sẹ̀ wọn ló kọ pé iṣẹ́ yọ ọmọ jẹ́ nìyọ ọ̀rọ̀ fìlà lè yọ ọmọ jẹ́ òdua lè yọ ọmọ jẹ́ ọ̀ràngún lè lè yọ ọmọ jẹ́ ẹ̀yin lẹ fún wọn ló kọ bẹ́ẹ̀ gbogbo àwọn kẹfẹ́ wọn fún ló kọ yìí fẹ́ sí ìyàtọ̀ sí ọlọ́run bá wọn subahana wa taala mú o lè ti di ẹ̀mú fún yìí fọ́sọ̀wọ́ àìdàgbọ́ ń lọ lágbára òun náà ní kẹ́ ẹ máa wárí fún torí pé ọ̀dọ́ rẹ̀ lẹ́ padà sí ànábì ibrahim aleyhi salatu wa salam ó tún wọlé sọ́dọ̀ àwọn àjọ rẹ̀ látàbálá ìjẹ́ ẹ̀mú pété wọ́n ti pé tí wọ́n sọ yín nínú tẹ́ ẹ lọ sí nǹkan míì ẹ pé gbogbo tẹ̀sí tẹ̀sí ara lé yìí kọ̀ dá nǹkan fún yín. àtẹ̀rí pé irú ẹ̀ náà ní sẹ̀lẹ̀ dùn ní onírànà ọjà ló ti tú látara yìí pé wọ́n fẹ́ gbé bọ̀. ẹ tọ́já sí pé ọjọ́ tó yẹ kọ́ lọ sọ́jà tí ìbá níye tí ìbá pa ìgbà yẹ wọ́n sọ yìí pé àwọn padà ó sọ yìí pé gbogbo ẹ̀ náà kò sí kankan tí a rí mú bọ̀ ọ̀bẹ ju àdánù lọ kọ́lọ́ba kó sànù wa. àyíkáyé ìgbà ni a ti pa ajá ni a ti pa kẹ̀kẹ́ tọ́já sí pé kò sáǹfà ní ẹ̀ka tó ṣe iṣu ayùn tó sì tó yá títí bẹ́ẹ̀ bá tún kú sórí rẹ̀ lọ́ba tó di ọjọ́ mi ní alùkìyàmà ayùn náà tún ni yẹn lọ́pàá tí arábì ibrahim alẹ́bíṣọ́láṣọ ọ̀sẹ̀lẹ̀ òfin sọ fáwọn èèyàn rẹ̀ pé lọ́ba ti kéde ẹ̀mú oyin ni ọ̀sán yín ti dàkúdà tí ọ̀sán yín di ọ̀sán ọlọ́run tẹ́bi máa ti nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ẹni ọmọ yìí pé kò sí tí ó sì ilé ẹ̀mú fún yín ju ọlọ́run ọba ọ̀sán àná ọ̀sán rẹ̀ lọ. lára ojú pẹ̀lẹ́ bíi lọ́nà bí ibrahim tó fi báwọn àjọ rẹ̀ lò kí wọ́n lè gbọ́ kí wọ́n lè gbà lẹ́tí sànú wa kí wọ́n bá a sòfò láyé àti lọ́jọ́ péjẹ àlùkìyàmà oníṣẹ́ ìgbà ní a máa fi wọ́n ràn tọ́jà ti ṣe fífi níran nítorí ń sọ ní pé òun ò lè fi làákàyè wọn kọ́ya jẹ wálé. ọlọ́run bá subahana wa sára sọ eléyìí láì mọ ọ̀nà nínú àlùkò àn nínú àpèjúwe rẹ̀. lẹ́tọ́ sọ sọ́lọ́tìlá ìbíyà ọlọ́run bá gbé pé àwọn ọ̀la ànábì ibrahim àwọn ọ̀la fún làkọ̀sọ́nà lọ́yà tó níjọ́ náà lọ́hùn gbogbo àwọn èèyàn àwa la dá bàdá yẹn rí tòmíjà tó pé òun mọ̀nà kódà òbí rẹ̀ gẹ́gẹ́ ògbóǹtarì nínú olóòtàrí ṣùgbọ́n àjẹpọ̀ tẹ̀lé ìlànà òbí ẹ̀ síbẹ̀ a sì ní màtí gbogbo nǹkan ti lára ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ lára anábì ibrahim rẹ̀ anábì muhammed sọ́kọ̀wá wàrí wòsẹ́lẹ̀ onígbé sọ fáwọn èèyàn rẹ̀ nígbà tí anábì ibrahim tó dojúkọ òbí rẹ̀ àti àwọn àjọ rẹ̀ wípé màhálì ìsọ̀nà àti ìlòlẹ́sẹ̀ àtúndàbà àdìpọ̀. kí ni táwọn ọ̀sà kárìkárì tẹ́ gbé kalẹ̀ yìí tẹ́ ń wárí fún tẹ́ rẹ̀ bẹ́ẹ̀ fún bóòní jẹ́ ti jẹ́ àwọn èèyàn rẹ̀ fún léṣe apá àwọn bàbá wa tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dánjọ́ sì fún wa làwọn náà ń ṣe ànábì ibrahim sọ àtẹ̀yìn o àtàwọn bàbá yín o ànà tó fojú hàn lẹ́wà sẹ́ni àwọn ànà kan wà bí máa ń rújú ṣùgbọ́n nù ìtẹ́ ẹ̀wà yìí ànà tó kí àyìn fún gbogbo nílà tẹ́lẹ̀ kí làwọn ẹ̀jọ́ rẹ̀ fi dá lóhùn wọ́n ní pé irọ́ ibrahim ṣé ọmọ èké ní ṣé ọ ní àbí tèwo ṣe òun fi wọ́n sẹ́fẹ̀ ní àbí tọ̀ǹtọ̀ sírọ́ọ̀sì pẹ̀lú ẹ̀. Ànábì Ibrahim Alayhi Salaam tó ṣẹlẹ̀. Ó tún fún wọn létí wípé àníṣe ẹ̀ńtọ́lẹ̀dọ̀ ọ̀kẹ́ máa jọ́sìn fún lẹ́ńtọ́ dá àwọn nǹkan wọ̀nyí tọ́dá sẹ́mà tọ́dálẹ̀ tọ́dá àwọn nǹkan tẹ̀ ń jọ́sìn fún yìí náà. Ó lè ká lọ́yẹ̀kẹ́ máa jọ́sìn fún ọ̀ kí ẹ wá lè wáyé pé wọ́n ká gara ànábì ibrahim fi sínú fún ara yìí pé ẹ wà á pèsè èyí tọ́já sí pé yóò fi àti gbogbo ayé wípé iṣẹ́ ìsìn yàtọ̀ sí ọlọ́ọ̀bá wa subahana wa sara òtún bá tẹ̀lé ọ̀já mà gẹ́gẹ́ nígbà tó di pé àwọn èèyàn rẹ̀ jó lọ sẹ́yìn ìlú ọjà bí ọgbà tí òfin tẹ̀lé wọn ọwọ́ àlọ́ sí ó sa wọn nínú sọ́rọ́tò sọ̀rọ̀ fẹ́ẹ̀. ọlọ́ọ̀bá sọ pé pé ó dojú kọ wáyé pé aláta kúló ẹ̀yin ọlọ́run ìjọ mi gbogbo àwọn oúnjẹ ìrèké àádùn oyin ìní akótíwájú yìí kí ló dé tẹ̀ ń wo ayé si mọ̀ bá yín sọ̀rọ̀ èyí ti fún mi létí ọwọ́ wá ibi tí ti dá ọwọ́ ní tọkọ wọn sí wẹ́wẹ́ ọwọ́ nínú wa ọwọ́ àfi ilẹ̀. nígbà táwọn ìjọ rẹ̀ dé ilé òòtà wọ́n tí ọjà sí pé gbogbo ọlọ́run wọn ti ń sìn ó ti wà ní ìfọ́sí àfi dàgbà jù nínú ọ̀sẹ̀lẹ̀ kí ló lọ mùsùlùmí kírímínà tó lágbára òlélẹ́ yìí kìí sì ti kí àdájọ́ rẹ̀ ní ìkọ̀kọ̀ á fi hàn gbogbo ayé bá ti dájọ́ ẹ̀ bá ti dájọ́ fún kó lè jẹ́kọ̀ọ́ fáwọn yòókù náà tí wọ́n bá àtẹ̀rù sí irú ẹni bẹ́ẹ̀ sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí yìí. wọ́n béèrè ta lẹ́yìn lérò kó lè dẹ́rù eléyìí wò àwọn kan táwọn arí àlẹ́ bí ìrọ̀lẹ́ máa rí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ọmọ wọn ṣe ó gbà lẹ́gbẹ̀ẹ́ à ah, akófìrí ọmọdékùnrin kan tọ́jà ti pé onítọ̀rọ̀ wọn láìjà ó lámúrasí àtọ́wọ́sẹ́fẹ́ múrasí ẹlọ́múra sójú táyé kọ́wá kí ni tó ń lọ́dẹ̀ tó fi ẹrú nǹkan tí ó ṣe yìí wọ́n mú anábì ibrahim alayhi salatu wa salam torí pé tó náà fẹ́nu wọn ò sì máa yí pé òjò ẹ̀sìn wa inú tú kí ẹ̀kọ́ ló yá sí pé gbogbo aráàlú ni wọ́n tẹ̀ pé a ní ṣe ọ̀rọ̀ rẹ̀ ní nǹkan sí àfìbò gbogbo ayé ni ọkọ̀ sí ló sè á sì fi jófin kọ́ba àdáró ẹ̀rù máa. wọ́n fi anábì ibrahim alayhi sọ̀rọ̀ tó sẹ́lẹ̀ anábì ibrahim jẹ́ wọn wọ́n dojú wá pé torí pé wọ́n sọ̀ sẹ́sẹ̀ ni wọn ò tí ì fi rinlẹ̀ wọ́n wá fi léèrè pé tí wọ́n lọ sí ilé yìí wò anábì ibrahim ìtọ́sọ̀kan ní pé kò ní ibi kẹrẹ mi ní àtẹbí ìkan ló dúró sí wọn wájú yìí òun ọ̀tá sì kù tiẹ̀ ẹ bí òun òun tó dàgbà ọ dàgbà ju gbogbo ẹ yòókù lọ ẹ bí òun tiẹ̀ ọ̀tá sì ṣojú ẹ̀ yọ sàlàyé báwo ni àlámà rẹ ṣe rí fún yín òun ni kẹ́ ẹ bí ẹ báwo lè bí mí àwọn àjọ rẹ wá ronú ìta nítorí wọn máa ń sọ olólùmọ́ àbòsí làwọn ṣe yí o tó ní àbí ìbò lè fún adéṣe tó lọ wọn ronú àbá díẹ̀ ṣùgbọ́n ìgbà tó ṣe pé alò yìí ó ti gbogbo sí wọn lẹ́mìí dípò ọjà pípé ìrònú yìí kó pé wọn lọ síbi kí wọ́n mọ̀nà wọ́n tún sórí kọ́kọ́ gbà ó ti ní láti máa sọ fún ayé pé ká máa pẹ́ yé mi sọ̀rọ̀ tẹ̀lé wọn náà máa yí òde sọ̀rọ̀ anabi ibrahim alayhi salatu wa salam ibi o ti wá wọlé sí àná ibi èyí máa fi òde sọ̀rọ̀ lẹ́sìn

ṣùgbọ́n dípò kí wọ́n tún mọ̀nà látara ìgbìyànjú tí anábì ibrahim aleyhisselatu wasalam ṣe yìí wọ́n torí kọ́kọ́ ìta bá fi ọmọ yìí lẹ̀ báyìí àwọn míì ó tún dẹ́rú ẹ̀ wò kí ni ìdájọ́ wálé lórí ni wípé ẹ̀dọ̀ tún nàní èsì fẹ́ pa nípa abẹ́yọ́ sí pé yóò má dàbíà wá ìpa tí nira ó fi mú ọjọ́ fi kú ọ̀dà àti fún ìyóò lè jẹ́ ọ̀pá àwọn yòókù náà torí pé àmọ̀ ìfọ̀nsá wa ò lè ṣe ìgbìyànjú fún rẹ̀ láti tẹ̀sán ṣùgbọ́n àwọn atọ́já pípa ń sìn ín tá a bá nílò tọ́ sí ọlọ́run tá à ń ṣe yìí agbọ́dọ̀ pẹ̀sán lára ẹ̀ tó ṣe aburú fún wa sẹ́kọ̀ yẹn wọ́n ṣe làákà ṣùgbọ́n wọ́n ṣe làákà pé ọyẹ wọn fi òòtá lẹ̀ ọjà sí pé òun ní ọ́ yìí pẹ̀lú ànábì ìbọn yìí àyẹ̀wò ń kíjẹ̀ yìí kí wọ́n ní wọ́n ti ní pé ẹ̀lọ́ súnná nínú sọ́rọ̀ tó sọ fún ẹ̀ kìí ṣe iná kékeré wọ́n ní pé ẹ̀lọ́ tẹ́lẹ̀ ni torí pé tíná bá mú o lè máa sáré ṣùgbọ́n ẹ tẹ́lẹ̀ nígbà bá tẹ́lẹ̀ ẹ wá dáná sí ẹ wá jù ú nù ẹ̀ ọlọ́run bá wọn sọ hàn ọ̀dọ́ ọ̀dọ́ pé àwọn àjọ anábì ibrahim wọ́n ti ẹ̀jú eléyìí ṣùgbọ́n ọlọ́run ọba tó jẹ́ sí pé òun ló dá gbogbo nǹkan òun ló sì fi àṣẹ sí ara ìkẹ́kọ̀ọ́ kan tó yẹ sí pé bí ìkẹ́kọ̀ọ́ kan ti ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó wà tó bá ní ọmọ sí má kò lágbára láti má tèmi kò lágbára láti fi máa kọ̀ntínú òótọ́ lọ́wọ́ ọba dáná pé ijó yẹn ni ṣùgbọ́n agbára yẹ ọlọ́run ọba ló fi sí la òótọ́ lọ́jà sí pé ọba jẹ́ omi tó lè gbé èèyàn lọ ṣùgbọ́n agbára gbígbé yẹn lọ ọwọ́ ọlọ́mọba ló wà. ọlọ́mọba subahana wa taara ọsọ ọpa ìnáda tẹ̀lé dípò kí ní ojú ànábì ibrahim ọmọ ẹgbẹ́ ẹ̀ka tí ó tutù títí tú náà tí ó tún wá ní padà iná jókà wọn bá ànábì ibrahim alayhisalaam tó sẹlẹm láàyè ṣùgbọ́n eléyìí náà ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ súnná tí ò jóná ọlọ́lá ti ẹ́ pé ọlọ́ọ̀bá ti ń pè wá sí ìgbìyàn lóòótọ́ dípò bẹ́ẹ̀ ẹ sábìlẹ̀ ọ̀rọ̀ láti ẹ̀ lọ ó ní wọ́n padà sí ànábì ibrahim aleyhisselátọ́sẹ́lá nígbà tó gbìyànjú lórí àwọn òbí rẹ̀ àti àwọn àjọ rẹ̀ débi pé ìdájọ́ ọkú ni a tó ti mú owó ìgbé kò sí kankan náà ju pé kí wọ́n lọ míì ọ̀yà wọn ló jẹ́ ka ìpè ìyẹ́pẹ́ tí anábì ibrahim alayhi salatu wa salam ó kú ní ilẹ̀ iran tí wọ́n fi sí lọ sí lumi pẹ̀lú ọgọ́lọ́ àpàdà tó tẹ̀síwájú níbi eléyìí nígbà tí ọba ìjọ mẹ́sọ̀ ìwọ ni anábì ibrahim lọ ìgbìyànjú wo ló ti ṣe bẹ̀ ṣùgbọ́n kó tó lọ ó fi ẹ̀kọ́ kan lélẹ̀ tí ọlọ́run bá sọ yìí pé gbogbo mòmìnì lọ́gbọ́dọ̀ sàǹfà ní ni.

àbíkọ́ àwọn máa tóru péjì àbí tẹ́ máa ń tẹ́kọ́ ní gáràjì wọ́n máa bá wọn ṣe lọ́jà wọ́n máa bá wọn ṣe eléyìí ò díwọ̀n òun lọ wọ́n máa kírun wọ́n máa gbà kódà ẹlòmíì ó tún máa tó fọ́nà lórí rédíò lórí sọ́dúnlẹ̀ pé èmi ògùn ṣe kíní kẹta ẹ̀rí aláàjì ni mí àti aláàjì mẹ́ta mo ti lọ irú ẹni bẹ́ẹ̀ tọ́mọ ẹ̀ kú sórí ẹ̀ ó kú sórí kẹfìrí tó ṣe pé léèrè ni ó ti nínú náà kọ́nà ọ̀làkọ́sà wà níbẹ̀ ànábì ibrahim aleyhisselatu wasalam ó jẹ́ kó yí àwọn àjọ rẹ̀ pé kò sí àsìkò kankan láàrin èmi àtẹ̀yìn ìgbà tá a jọ lásìkò lọ́jọ́ sí pé a jọ máa ṣe ní tẹ̀sìn òun náà ní pé kẹ́ ẹ fi nǹkan tẹ̀sìn yìí lẹ̀ kájọ wa máa ṣe ọ̀nà ọ̀rọ̀ ṣàhánù ọ̀dára tí ọlọ́mà kí ọ̀sán ẹ̀kọ̀ọ̀kan wa wọ́n kí á kú sórí ojú ọ̀nà ìsìláàmù. gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wá kù sí tí ọlọ́ba tí ó sànù wà nílẹ̀ kó jẹ́ ká gbára lé ọlọ́ọ̀ba nìkan àti máa tẹ̀lé kan ká má gbára lé kan ní ọlọ́lá ìlànà اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر عداءك اعداء الدين اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به عليه مصائب الدنيا اللهم متعنا لاسمائنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم أصلح لنا ديننا الذي هو حكمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عدوا ولا حاسدا اللهم إنا نعوذ بك من علم لا يرفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم إنا نسألك عيشة نقية ونيمة سويا ومرد غير مخزن ولا صالح يا ارحم الراحمين اللهم انا ظلمنا انفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لنا مغفره من عندك وارحمنا انك انت الغفور الرحيم اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا من الذنوب والخطايا اللهم نقينا منها كما ينقى الثوب من الجنك اللهم طهرنا بالثلج والبرد والماء البارد يا رب العالمين قوم الى صلاتكم